أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته Adá ọpẹ́ tó pọ̀ fún ọlọ́. Ọba alágbára ọba ọ̀kan ṣoṣo. Bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa wa sallam. Ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́pọ̀ máa bá ànábì. Àwọn ará ilé ànábì àwọn sọ̀hábà àti gbogbo wa náà tá à ń gbìyànjú táǹtẹ́lẹ̀ lánàá wọn títí di ọjọ́ ògbéǹde àkìyàmà abẹ ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo abẹ ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo gbogbo àwọn ìdánilẹ́kọ̀ọ́ ìfọlọ́dún olùpàwátà ń sọ àtàwátà ń bọ̀ ọlọ́run kó mọ́ sí nígbà lẹ́jọ́ ogun fún wa tó bá lẹ́jọ́ ogun ní alkiyama tíra sí àǹkà látijọ́ ìmọ̀ àmọ̀mọ́tún ìsàhánà bí anásù yẹjíbò làházáwù mẹ́nàá tíra yẹn náà làǹkà eléyìí ni jẹ́ fọ́ọ̀tù apá kejì kíra àbáwà sheikh Muhammad Saleh al-Munajjid àbáwà tí wọ́n kọ kíra yìí àwọn nǹkan tí wọ́n sọ nínú kíra yìí òun làwọn nǹkan tó jẹ́ èèwọ̀ àwọn nǹkan tó jẹ́ kí la pé ó èèwọ̀ àwọn tọ́lọ̀ ọ̀fẹ́ prohibitions àwọn forbidden things àwọn nǹkan tọ́lọ̀ ọ̀fẹ́ tó jẹ́ pé pé èèyàn bá ń ṣe àwàlá ìlú ilé ìyọwọ́ náà yẹ́jìbò làhádàrù mẹ́nà ọyẹ ká bá ká jẹ́nà tẹ́fẹ́tẹ́fẹ́ ká sọ́ra wa níbi àwọn nǹkan ọlọ́run àbẹ̀wò mọ́jẹ̀kẹ́sù ọ̀jẹ̀ kàmá lórí wa òun ibi bá a gbó pípé jẹjọ òun ni ọ̀rọ̀ fáfáró ìmọ̀ra á fi dèrò èrè máhàrá kóbìnrin ọ̀kẹ́ máa bèrè àjò kọ́mọ̀sì eléwọ̀ rẹ̀ bẹ́ẹ̀ non-marriageable kids kò sí bàbá rẹ̀ bẹ́ẹ̀ kò sọ́kọ rẹ̀ bẹ́ẹ̀ kò sábúrò rẹ̀ bẹ́ẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ ò sí bẹ́ẹ̀ ọmọ rẹ̀ tó ti dàgbà ò sí bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọjá a ti ń tú obìnrin lẹ́sìn ìdìbò ṣẹ̀rí àláàmú obìnrin lójú ṣẹ̀rí àkọ́ obìnrin lé ṣẹ̀rí ọ̀yẹpẹrẹ obìnrin ló jẹ́ báwọn sọ́rọ̀ pé ṣẹ̀rí àyẹpẹrẹ obìnrin àwọn ẹlẹ́ranko torí pé láìpò ẹranko láìpò oníhòòhò òun làwọn ń gbé ẹ bá gbé láìpò ọmọ àlùjá náà yóò rí pé á ah, ṣẹ̀rí àmọ́ àti pa omi ilé ṣẹ̀rí àfipọ́n obìnrin léjú hmm. ṣẹ̀rí àfipọ́n obìnrin léjú jẹmọ́ ta bá wá wù àtìyànjú ẹ̀ amẹ́rìwá àtàwọn àlàyé àwọn alábẹ̀rẹ̀ lórí pẹ̀lú tààmùdù lábọ́rí ìlàlímọ́rá àtìlà àjìnàbí ìjà jẹmọ́ àrífà adé ìkóníbìkà farabalẹ̀ gbogbo ọlẹ́rí wàláì àwọn kankan bẹ bá a bá ọ ọ̀rọ̀ níbi àtàwọn ọmọ àyá kan ti sọ lóde jimá ẹ̀rù báyà pẹ̀lú android phone android phone ló ti báyé jẹ́ ó sọ àwọn ọmọdé olóyìn bú ó sọ àwọn ìyàwó ọ̀fọ̀ àwọn àfà àfọ̀ òní ọmọ àfọ̀ olókòtò pépé àfọ̀ ńláwà ọ̀fọ̀ wọn dò lórí ibú ọ̀pá ọ̀pá àwọn tó wá sọ orí ibú lórí ọ̀rọ̀ àti ètò àwọn méjì jẹmọ́ ààrẹ òlò sọ ibú àwọn mélòó àwọn mélòó fẹ́fẹ́ mọ̀ ọ̀dọ́ àtòmí Ọdụ àtìta ni wà láì wọ́n ti ikú tó pọ̀ látara social media ń lọ́sẹ̀ ẹ̀ bọ́lọ̀ ní dá ọ̀rọ̀ ọ̀dọ̀ máa fẹ́ ṣe wèrè wèrè òyìnlógó torí èkó wèrè yẹn lára tọ́dọ̀ bá sì fẹ́ ṣe nǹkan dáadáa ọ̀dọ̀ ló lè ṣe sọ́dà tí sábà fẹ́ kọ́lé tẹ́tẹ́ wọn kọ́ sábà fẹ́ dàbí ẹ́sà àwọn olódàbí ẹ́sà sáwọn ọ̀dọ́ sábà fẹ́ tóòlù ṣe àwọn olóòlù ṣe ọ̀dọ́ náà nínú àwọn tí wọ́n ya ọ̀tá ọlọ́gbà látara gbàtò àwọn ọ̀dọ́ ní tẹ́tẹ́ lórí fóònù géèmù lórí fóònù máa bóyá ṣe fídíò kọ̀ máa bóyá ṣe chatting second chance máa sẹ́ǹdì ìhòhò ẹjọ́ tí èmi tí mo níyàwó mẹ́ta ní ẹ̀mẹ́kẹ́ tó máa sẹ́ǹdì ìhòhò àwọn ìtọ́ wà ní ìgbàgbé kò tí mo wọ́n tán ṣùgbọ́n bọ̀ ó lè ní kó fi ìwẹ̀ sẹ́wọ́ ká máa sẹ́ǹdì ìhòhò yá máa kọ̀ pí à ó lè márùn ní máa sẹ́ǹdì tó wọ́n nìkan àwọn ọ̀dọ́ ọ̀dọ́ lọ́kùnrin àtòbí mọ̀ ń sọ owó

yọ fẹ́rẹ̀ mọ́ ṣe àrẹ gbogbo nìkan mọ́ fún ọmọ ẹ̀jẹ̀ dúró rẹ̀ ó kò dúró ní ayé ó fẹ́ sí ní ọkọ̀ pẹ̀lú ọkọ̀ sí bàbá rẹ̀ tí èsì so ìdí wọn tó lè gbé fóònù síbi ojú ara rẹ̀ yàtọ̀ sínú lórí social media àwọn pages tó jẹ́ pé àwọn fíìmù oníhòòhò òun ni wọ́n máa ń jù bẹ́ẹ̀ náà máa kó ilé million. millions àwọn náà máa ní a lot of subscribers followers fans Facebook TikTok YouTube Telegram WhatsApp uh, channel apá tẹ́ ẹ bá lọ gbogbo tí mo sọ ìfọ̀ àwọn ọmọ tí wọ́n jẹ́ olórí àwọn tí wọ́n jẹ́ alábòwò àwọn ọ̀dọ́ àwọn obìnrin wọ́n pọ̀ nínú àwọn tọ́já tó ń gbé kéde o àwọn ni wọ́n ń sọ náà ń sọ fúráìdì fún àwọn èèyàn bọ̀ wá rògbò ọ̀rọ̀ ibo láyé ìwà ní àáfà wa ní kábọ̀ pẹ̀lú ohun tó jẹ́ ìjọba ẹ̀kọ́ àrùn tá a dé ìwọ̀n èmi tí mò ń sọ̀rọ̀ ọ̀dọ́ ẹ̀yìn ẹ̀ owó wa là ń pera wa sáàkì ẹja bẹ̀rù owó. Afa lára ń tọ́ yẹ kó àrùlámẹ́. Ara ń tó yé wọ̀. Òun ni ká mọ̀ wo ká mọ̀ mọ̀ fàámúlù. Ká mọ̀ mọ̀ mọ̀ wo obìnrin àjòjì. Fàámúlù náà sọ rí ìlànà mọ́rí áṣí alájìnàbíyà ká mọ̀ọ́mọ̀ tó bá jẹ́ pé ó fẹ́ ọkẹ̀ yẹ mẹ́sẹ̀jì wo ló ti ṣe jù wọ́n bá gbé péjì àwọn ọmọ oníwèrè wà láì wọ́n máa ń gbé wá wọ́n máa ń gbé wá kéde náà àfẹ́jú ọ̀bá ló ló sùkú tí olùkókò àwọn akéde èmi olùkọ́jà fẹ́ sùkú àti wọ́n bá méjèèjì ẹ̀rù bá mi wọ́n sọ lọ́wọ́ kọ́ tiktok tí wọ́n ẹ̀fẹ̀ ní òkun ẹ̀ torí àwọn ọmọ tí wọ́n bá mọ́nítọ̀ lórí social media tí lè ya sá lọ tiktok àwùsáàsù àwọn òkú síbẹ̀ ọba ń ṣe rárá àdáńbẹ̀ àwárí sí àmà náà àti dáwà bá a bá rọmọ tó sàtẹ̀jù àpè àtòwàtò ìtọ́lọ́gbà ní ọgbọ́ èyí ò bá ti bọ̀ yóò blọ́ọ̀kù wa àfà èyí tí àwọn ètò ọmọ kò burú jù lásìkò yìí facebook tiktok whatsapp mẹ́ta náà làwọn èèyàn lórí tó burú jù tiktok tó burú jù facebook lọ ìní tó burú jù nínú tiktok àti facebook méjèèjì ló burú kí ló tó burú àwọn níjọ́ tí facebook bẹ̀rẹ̀ ọ̀sálẹ̀ èyí ni ó bẹ̀rẹ̀ àwọn bá a jẹ́ tẹ̀lẹ́tọ́ àfààní táìpù tẹ́láwọ̀ tí ò ní táìpù jọ náà wò ní lórí facebook effectively torí bàtọ́ ọba ìwà aláìmọ́rán sí àwọn pages kíní kan linda jẹ́ zawada jẹ́ muslim platform gbogbo àwọn ọmọ ìyá wa tá a jọ máa ń ṣe facebook gbà yẹn aláwọn platform ẹ pé every week èmi ga máa present á sì ti àlẹ́ sọ̀ ní àpáyé ìkánú àwọn lẹ́tọ̀ tí mo ṣe gbà yẹn facebook mo padà publish àbàmátì torí yóò ṣe research àwọn tó bá jẹ́ intellectual àwọn tí ọ̀pọ̀ lè kọ́

tẹ́yìn bá fi mú ẹ̀kọ́ èyàn fà ládá lọ́dọ̀ ọlọ́ tó ní ẹ̀dí ń sèbá ọba tí àwọn dèjèrè náà dèjèrè sá kálukú bá ti lè gbé fóònù wájú àwọn náà àwọn tó bá lè fáàlì àwọn àwọn tó bá lè ẹgbẹ́ kò dá ju yóò fi máa sọ àwọn èèyàn sì máa ṣùgbọ́n àwọn kan tó sọ̀tọ̀ kúsọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ làwọn eléyìí àwọn kan wá rò pé ẹ̀yẹ máa bá wà lẹ́sìn àwọn afẹ́ balẹ̀ jẹ́ ìwò òun àwọn afẹ́ máa ṣò tẹ́ bá ti wá rí péjì wọn àwọn fídíò tí ọkọ̀ wà níbẹ̀ àwọn obìnrin tó wà ní àwọn obìnrin tó wà áfíríkẹ̀ àwọn obìnrin tí wọ́n máa sí gbá yálẹ̀ tí wọ́n ẹ máa rí ipa wọn ẹ fẹ́ máa wo páìsì wọn gan níbi àdánwò yìí tẹ́ bá wá wọ́n àwọn pé ìdíjú tán bá ń wọ̀ rẹ̀ láàrin òní tí ọba ètò oṣù mẹ́ta oṣù mẹ́fà ọdún kan ìmé ìkílé six million followers three million followers one point two followers million irú ìdákan tí wọ́n sọ̀rọ̀ rádaràdá ọ̀rọ̀ ọmọ ìwọ́gbé ìwòwò ọlọ́lọ́mọ yìí million àwọn followers àwọn ni wọ́n wọ̀ rí àwọn followers ànábì ti sọ fọ́lọ́ bẹ́ẹ̀ sọ́lọ́ láàrin ọ̀sánlá àwọn yẹn ni wọ́n máa sọ àwọn èèyàn ṣùgbọ́n bí tí àwọn tí wọ́n ń ṣe ìhòòhò yìí tí wọ́n ti wá ń pọ̀ pages wọ́n wá ń pọ̀ pages wọ́n wá ń pọ̀ wọ́n ní fọ́lọ́wà kí wá látàwó tọ̀ wọ́n sí tẹ́ bá wá ráwọ̀ àwọn ọmọ ìyá wa Hausa àwọn ọmọ ìyá wa Yorùbá wọn wà kọ́ mi. wọ́n wá nípa àwọn ìṣòro náà bí a jẹ́ bọ́lú àjà àwọn péjì tó jẹ́ pé ìgbà àjà ojú àwọn oṣù ìtàn àwọn aṣọ afẹ́wó òun ni kálukú wa máa ń tó àwọn péjì sí òfò yẹn. gbogbo tí ọ̀wọ́ ayẹ kárí wa lẹ́yìn tí mo sọ yìí ó ní kí kálukú àti ibi tí mo sọ̀rọ̀ ká bẹ̀rù ọlọ́run àwọn pages wá rè tó ọba ti lè fa Facebook àwọn búùsì péjì wọn tó bá pọ́ọ̀sì fídíò lẹ́yìn àgùntàn Israeli bá fi pọ̀ tẹ́ ẹ wò ó sẹ̀fẹ̀ pépà lẹ́yìn kì í wò ó àwọn tí owó tí wọ́n ń gbà lọ́dọ̀ tó sùn wọ́n àtọ́ fi like comment and share ètò bá jẹ́ ti ọba ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀jọ́ ẹ̀jọ́ like ẹ̀ ẹ̀ comment ẹ̀ share.

tó bá jẹ́ wípé mẹ́sẹ̀jì máa kọ́pì máa wá tó bí wọ́n fẹ́ ẹ tí wọ́n fún nǹkan dáadáa máa wá ṣe àríkébí náà nígbà láda ìmí máa kọ́mẹ̀tì tó gbé ti bá kọ́mẹ̀tì nínú àwọn fẹ́ẹ̀tì ìmí tó bá wà online wọ́n lè lórí máa lọ pé Rashida aṣù kọ́mẹ̀tẹ̀ ọ̀ ṣùgbẹ́rú ṣùgbẹ́rá post so táwọn èèyàn bá tún rí orí pé nǹkan dáadáa lẹ́nu ó tí mẹ́rìndé ìfaradàradà lè yàn fún òṣìṣẹ́ òṣìṣẹ́ kọ́mẹ̀ kọ́mẹ̀tẹ̀ báwọn ní oṣù máa rí ládàradà olùkọ́ lónìí tààbùdù nọ́gọ́rì ládùmọ́rá tù àlẹ́ àjùmọ̀bíyà ọwọ́ àdàbí ẹni gbogbo àwọn obìnrin tí wọ́n ti wọ́n rẹ̀ lọ fídíò ọwọ́ àdàbí kábí wà lórí ẹsẹ̀ bí kéè sọ̀rọ̀ ayé ṣèbórí fídíò bí ẹ pọ́nà òun béèrè tọ́ba dórí fídíò láwùjá kí alàlọ́ọ̀nù náà sùn wà láì fi fọ́ra àmì mọ́tò rẹ̀. gbogbo wa ní kíbi ìbámu ń bá àbá àtẹ́lẹ̀ ìgbà ákúrú ìgbàmọ́ ìlànìmọ́ ákí alájìnà ìgbà. ẹ̀rì tí mọ̀kọ́ mo lórí íńtánẹ̀tì mọ̀kọ́ wà sórí kiri ayé o ṣùgbọ́n ìdí ọ̀pọ̀lọpọ̀ ti fọ́ọ̀lù lónìí òun ni tó ní íńtánẹ̀tì gbogbo àwọn pages òkú ní Facebook ní TikTok ní WhatsApp eh, channel àtàwọn tó àtàwọn YouTube àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ wà rí a lot of muslims náà wọ́n máa wo àwọn obìnrin àjòjì obìnrin tí èsè ìyàwó rẹ̀ ẹ̀tùn àwọn láìpọ́sìsì ọ̀pọ̀lọpọ̀ kọ́mẹ́ntì òkú gbogbo àwọn alábàdà ìjà àgbáyé àfáà ní fẹ́ ẹ̀gbọ́n tọ́lọ̀ ni ọlọ́run kú lè mọ̀mìnì yẹ̀gúndú nígbà àbùsọ́rì kí n tó torí íńtánẹ́ẹ̀tì kọ̀ọ̀kan wá dolórí ọ̀pá ìmọ̀lẹ̀ òjú ọ̀pá ìmọ̀lẹ̀ ara ó ń dé ìjọsìn wá ó ń dé rọ̀bà níyà jíjẹ́ ní ọlọ́run kódà ó ń dé gbígbà àjọ àwọn àbò ó ń dé àtàkọ́ fún ìlú àwọn àṣùṣùmọ́ náà ó lè ó ń dé àlùmọ̀rú àwọn àkàlákùn ìsìlámíyà alhamida ìjọba lúwà àtàwọn ẹ̀wà àpọ́nlé ìwà abẹ́yìn tí bẹ́ẹ̀nù fúlàmù ó lè mú. Àwọn ọmọdé àgbẹ̀ tí ó kú mẹ́ ìyẹn wá dójú ayé. Àbá nígbà táwa bẹ̀rẹ̀ súnà, mo ti sọ́ra ìpẹ̀lẹ̀ ìgbà èmi ọlọ́run sànú mi, alhamdulillah. Àti secondary school ní súnà ti yé èmi. Àbá àti gbogbo èmi tó o bá fẹ́ mọ̀ lọ ka ìwé èmi tí mo kọ ní secondary school fasting in Islam àdìsí súnà mo kó jọ síbẹ̀ mo publish ìwé mi àkọ́kọ́ nígbà tí mo wà lẹ́sẹ̀ school around ninety six ninety seven ìwé yẹn ní ìsìn ilé publish ẹ̀ wọ́n torí pé mo rí pé lẹ́wù mi ti jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ọjọ́ tí mo kọ́ àbá wà láìṣẹ́ ni mo ṣe ìwé ọba tá a tún pèjì ọ̀rọ̀ ààwẹ̀ nínú òtù wa gbogbo àwọn ààwẹ̀ súnà gbogbo ẹ̀kọ́ sọ́ọ̀bẹ̀ tí mo ká sí ìtù wa láti secondary school lè ní ọ̀rọ̀ súnà sí èmi mo dẹ̀ ti bẹ̀rẹ̀ kú nígbà jímọ̀ láti 1997 secondary school ṣùgbọ́n gbogbo ọ̀gbà yẹn náà ó níbi tó yé wa dé sọ àpẹẹrẹ yẹn bá ń kan nìkan bá yẹn yọ ọmọ yé yẹn sí ọmọ yé yẹn sí ọmọ yé yẹn sí so nígbà táwọn akọ bẹ̀rẹ̀ súnà yẹn ní secondary school ara ń tán fi tréènì wà tá a sì ń lò àgbọ̀dọ̀ wo obìnrin haramu ní káwọ́ ìyẹn ló fi wà ní Kùránì àti súnà lónìí bó ló fi ádàlà ní bàbí sílẹ̀ kò nílẹ̀ kátẹ́gùn ló sọ wọlé jẹ̀gbọ́n ẹgbọ́n mi dáadáa o àníṣẹ́ ìyàwó tá a fẹ́ fẹ́ àwọn sísá tá a fẹ́ fẹ́ àìwó ìlú owó ìdìbò làfẹ́ ádá wa wàhálà àti ẹnu àìwòrà wa mo ti wò jọ́jú mo fẹ́ fẹ́ kìtìbà náà mo dẹ̀ ti mọ̀ kí n bá kẹ̀ lẹ́kọ̀ọ́ kan pé àwùjọ àtúnṣùmọ̀ pé kí máa bá sọ̀rọ̀ káàmà wọlé abẹ́rẹ́ àtàrà ti wọlé àwọn wà láyà àtúnṣe bẹ́ẹ̀ bí ọ̀gá bá ń sọ pé wọlé àwọn báyìí àìwò bẹ̀rẹ̀ bí bàtà àmàlà àmà ṣe wọlé àwọn báyìí tó bú wá sí mẹ́rin àìwò bẹ̀rẹ̀ àmà kan sí máa lẹ̀ ìyẹn lẹ̀sẹ̀ fẹ́ gbogbo ẹ̀yọ́ ọmọ wa bẹ́ẹ̀ dábàá ẹ̀ tó kú ló ń pé ẹgbẹ́ ọmọ rẹ̀ dúró mi ní ló jẹ́ máa lè bí èè ìmọ̀lẹ̀ yẹn ń bẹ lára wa wọ́n tírèdì wa lórí súnà lórí kájìnà sí haram tẹ́mi ti fẹ́yàwó èrè girlfriend rí láyé èyí ní ẹ̀kọ́ lọ́pẹ́lẹ́tọ̀ orí àwọn ìwà kọ̀rọ̀ pẹ̀lú mi àìmọ́ ẹranjú lómi àìfọ́ mi bọ̀wọ́ àìsímọ̀ mi àìjọ́kọ̀ọ́ tó mi lẹ́yìn tàwà wáàsí àyè bẹ́ẹ̀ jókòó lójú kan náà omi ọwọ́ àlẹ́lẹ́ àwọn wà wájú àtàkùtù lẹ́gọ́rì ìlànìmọ́ra ápí alàjìnà bí ìjà kọ́mọ̀ bàbá ara tí sọ àwọn obìnrin oníhòòhò wọn tó báyìí bàbá wa tí mo parọ́ mi èyí tó dàgbà dédé lọ́nà àwọn lónìí àwọn wọn ti wọn ti dá kọ́ ma wo obìnrin obere àjòjì obìnrin tí èsè ìyá rẹ̀ kèé fẹ́ ìyàwó rẹ̀ kèé sọmọ rẹ̀ lóbìnrin kèé ṣe ọmọ ìyá ya lóbìnrin baba bàbá ya kana, ìyá kan náà bàbá àtìyá àbábà lásán àbíyà lásán kèé ṣe àbúrò bàbá rẹ̀ lóbìnrin àbábùrò ìyá rẹ̀ lóbìnrin àwọn ọwọ́ aranjú mọ́bí ọ̀ranjú mọ́ ojú ẹ̀ làwọn owó báyà rẹ̀ owó ọrọ̀ rẹ̀ owó tán rẹ̀ ọkẹ̀ ń wo ojú ẹ̀ ibi àtẹ̀wò wa ìrànlọ́wọ́ ibo làtẹ̀wò wa ojú yẹn tó ọba ní oṣù ojú tó ọba bẹ́ẹ̀ fẹ́ yàwó wọ́n ya apá ìyàwó rẹ̀ fún ọ ìyàwó rẹ̀ ti lo the call jẹ́ ká sọ pa fọ́ ní wọ́n wà ya apá rẹ̀ fún ẹ̀ bí èso àdánwò bóòlù fẹ́ fẹ́ lápá ìyàwó rẹ̀ fẹ́ fẹ́ láìpẹ́ sápálẹ̀ yẹn máa béèrè ibù jẹ́kẹ̀yà ipò pé ìyàwó tó fẹ́fẹ́ láti akọ rẹ̀ wáyé ògbó olùfẹ́ láìpẹ́ àfáfẹ́ gbádùn sá ikọ̀ owó lẹ̀ yà alẹ́ ẹ bá mi ya ojú ẹ̀ kí mi rí so fáì tó bá ní kéèyàn fẹ́ fi píktọ̀ ṣé ikùn wọn ní ọ̀sẹ̀ bàbá sí ẹsẹ̀ wọn ní ọ̀sẹ̀ ṣé apálá ní ọ̀sẹ̀ tí wọ́n la fẹ́ wò bẹ̀ ojú <laughs> ojú gan ni màá hàdùn lè fi tìǹà màálù alìfitìnàtì ilé ẹ̀sẹ̀ rí àwọn ọmọ tẹ́ẹ̀fẹ́ ní gbogbo ẹ̀ ní àbá ẹlẹ́ àná gbogbo àwọn táwa náà bí ma àlọ́mọ ẹyẹ ọmọ sòrí ẹkọ ní tọmọ ẹyẹ ọmọ tó bá ní bàlágà tí ọ̀dẹ̀ tí ìlò nìkan ọ̀bù ẹ má di oṣooṣù kankan sójú bó ti wà ní oṣù náà mọ̀ sọ wọn bàbá bá nígbà sọ bẹ́ẹ̀ obìnrin tí ọba ti bójú ẹjọ́ ojú rẹ̀ ọmọ kàkìkì

ọlọ́pàá náà mi o àwọn ọmọ mi tó lẹ́bí ọ̀tọ̀lẹ̀ tí wọ́n yà sí iwájú orí báyìí ọ̀tọ̀ tó ni wọ́n lu mú ọmọ tí ọ̀bá bojú ọ̀gbọ́dọ̀ lu mú obì tí ọ̀bá ti lò nìkan ọ̀gbọ́dọ̀ lu mú kọ́ wá sí kéde yá ní ìjìká máa fi sí o kéde lóòpin ìdí náà kọ́ wá sí kéde yẹn sí ọ̀gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ tó rọ̀ṣọ́ ni áàdà sábà rò jù jùsù ọ̀hún àdáwọ̀ ọ̀n lè lọ sàbà rújì. Fẹ́rẹ́ lómi ló fi Islam àkúrò àwọn tá à ń sọ̀rọ̀ ọkọ ẹlẹ́ àlẹ́ ìlú. Èmi mọ̀ ọ́n àwọn ìyàwó mi, àwọn ìyàwó wa ń ṣe ògì fọ́nú. Wà láì wọn sògì, mo tó bọ́ lọ́kùnrin àfọ̀, ta láì wọn sògì, bí láì wọn sògì, ṣùgbọ́n àwọn tá a dọ́kọ̀ wọn láàyè. Kò lè yí wọn, <laughs> ìbáwá ń sábò ìwọ́ fèsì gan ṣùgbọ́n àwọn ìyàwó ọjọ́ ọmọ ọmọ bá ṣe abẹ́ ẹ̀kí lọ́wà abẹ́ ẹ̀lẹ̀ kọ́ ìwọ fi tó ọ̀bá fojú tó ti fẹ́ bá ọlọ́run dáadáa fojú rẹ̀ lẹ̀ sàpàlátì ọ̀gbọ́dọ̀ sógé bẹ̀ wẹ̀ fàdí àgbọn para lẹ́yìn pọ̀ fàdí àgbọn para ọ̀gbọ́dọ̀ kàkìkì ógé làkìkì tó jẹ́ pé kòkòrò ń bẹ lára rẹ̀ páúdà kan fẹ́ lò kí kòkòrò ní

ìgbà wọ́n tẹ́lẹ̀ kọ́bìnrin ọmọ ẹ̀lò alẹ́ sàárọ̀ àyàfi tó bá jẹ́ pé wọ́n dá lójú pé tó kó bá lò lọ́mọ ọkùnrin òde ṣe kéde o kò ní orí lójú o ṣùgbọ́n àwọn àtìkè táwọn obìnrin lò ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ kéde o òjò tó ọba ti bojú mọ́ kàtìkè tó ọba ti bojú mọ́tọ̀ tó ọba bojú mọ́tọ̀ lẹ́ẹ̀dì tó ọba bojú mọ́tọ̀ gbogbo òfin kan sínú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí gbogbo ẹ̀ ní omi lẹ́yìn náà tó bá ń rí

àwọn olórí rẹ̀ àwa tá a dùn fàjìṣẹ́ ilẹ̀ pọ̀lọ́ àwa tá a nígbàgbọ́ òdodo sọ́lọ̀ tá a gbà pé ọlọ́run ṣèdájọ́ ń yọgbìn tá a gbà pé ìyá bẹ́nu sàárè ìkẹ́ bẹ́nu sàárè anígbàgbọ́ sí gbogbo tíra ọlọ́run sáwọn ọ̀fẹ́ sí gbogbo tó yẹ ká bá sọ fáwọn olóríire àwọn olùgbàgbọ́ kọ́rẹ̀ ju wọ́n lẹ̀ wàyá kan sọ abẹ́ wọn dáàlíkà àzùkàlà wọn ọlọ́run tó fọ́ wọn má lọ ọlọ́run sọ nǹkan lábẹ́jì bẹ́ẹ̀ ọlọ́run sọ nǹkan mélòó jẹ́ àmà gọ́dùlì bá wà fífúdùlì ẹ̀rẹ̀ júlẹ̀ lórí Facebook ẹ̀rẹ̀ júlẹ̀ lórí TikTok ẹ̀rẹ̀ júlẹ̀ lórí WhatsApp ẹ̀rẹ̀ júlẹ̀ lórí Telegram ẹ̀rẹ̀ júlẹ̀ lórí YouTube ẹ̀rẹ̀ júlẹ̀ lórí Instagram ẹ̀rẹ̀ júlẹ̀ níbi tó bá ti yẹ kẹ́ ẹ̀rẹ̀ jù nílẹ̀ lójú ayé pé níbi iṣẹ́ yín àwọn obìnrin afẹ́wó ẹ̀yìn tẹ́ bá ń fẹ́ ìjọba àbẹ́ ìṣẹ́ láwọn ti gbèsè lábẹ́kẹ̀ environment ipò tó bá tún jẹ́ islamic environment a tún lè ráwọn kan tí máa ní wọn ò tí ò gbàdùn òun ti fẹ́ láwọn ilé ìwé kan wọn ò ní dress code nílé ìwé tiwa ní mọ́fìdó àní dress code àfàyè gómi ọmọ ẹ̀ kọ́mọ sí gbogbo àyà rẹ̀ kọ́mọ sí ilẹ̀ ṣùgbọ́n bọ́ yà wá ròdì ìgbàgbọ́jọ́ pé ó ní bí kí máa ní rẹ̀ dé náà àwọn aṣọ tí tó ń pọ̀ ọfẹ́ máa sóò pẹ̀lú wọn náà rẹ̀ jù rẹ̀ lẹ̀ ìgbáyà rẹ̀ fẹ́ dọ́gbọ́n máa sáàpà rẹ̀ jù rẹ̀ lẹ̀ ṣùgbọ́n tó dáa ju àwùjọ tọ́lọ̀ ń bá ti ní kéèyàn lágbára ẹ mọ́ fààyè gba àwọn aládàáwò rẹ̀ kán wá máa bàwùjọ ní jẹ́ kán máa sí òun lẹ̀ kódà ẹ mọ́ fààyè gbà wọ́n. ẹ kíni kan èmi ní dọ́tí èmi ti dá mọ́ fún yóò ṣe mí lẹ̀ mo máa ń sọ pé ìgbà kírísítẹ́nì ẹ̀yọ kan ọdún kejìlá rè mi ò sí láti yàn pé máa gbà tí máa fi lọ bọ́ lọ why will I employ a Christian mi n sọ wípé ara mọ̀ mi mo lè employ wọn lọ ṣẹ̀rí à ṣùgbọ́n mi missionary school Islamic missionary school nílé ìwé tèmi ní ògbà kírísítẹ́nì kódà ẹ pa gate man ní ògbà kírísítẹ́nì sọ bí àbò padà sí kò ṣe o so ti ṣe tẹ́lẹ̀ bá jẹ́ padà sí ìwọ jẹ́ kí ni kò máa sáárì ẹtí fọwọ́ jẹ pẹ̀lẹ́ kí lè gbé lórí ọ̀nà ìwọ jẹ́ lábí ẹtí fọwọ́ jẹ pẹ̀lẹ́ mọ́rọ̀ ẹ̀sìn rẹ̀ so ká wá sáwọn ọmọ iléèwé mi bí ọ̀tá ọlọ́run àti dídà fún ìjà lára àwọn oṣù mẹ́ta nínú ilé kálukú wa ẹ̀dí àwò mi èmi èrí líìsì àwọn ọmọ mẹ́ka lọ lọ ilé sẹ́mọ́ lọ lọ ilé anasu èmi èrí líìsì wọn ọkàn bàbá mi mo fi jọ owó mo tún wá fi kọ́ sí súnà àbí àsàlà bàbá mi èrí líìsì ọmọ ká máa lọ ilé kí á ọlọ́pàá bọ̀ ọkẹ́ bàbá mi bàbá mi ó ṣe ojú mi ó tó wọn wọn máa kí wọn ọ̀dẹ bí ọdá lóòótọ́ ta lọ́mọ ọ̀hún gbà bàbá mi bẹ̀ láyé ó lè kírun mọ fọlọ́ bẹ̀rẹ̀ ní ó jìyà wà láyé ó jìyà wọ́n sì ti wà lórí wọ́n kò domi lé ọ lórí ó lè kírun àtàníọ́ tábíọ́ níbo ló tó lò fún lọ́rùn ní ìmọ̀ bàbá àtẹ̀mí ló bàbá òtún jí wa bí aago kan níjọba bẹ̀rẹ̀ sí dẹ́yìn náà láago kan mọ́jú ní ọlá o àbí bí aago mẹ́ta àbísọ́ tó ní bí aago mẹ́ta àbá aago mẹ́rin aago kan ó ń ṣe náà sílò ààwẹ̀ sí tù ṣàwàl èyí tí ì máa àdíìsì lórí ẹ̀ ọ̀dọ̀ bàbá mi mo ti kọ́ páwù kan ààwẹ̀ mẹ́fà tí bàbá mi ti kú wọn ní mọ́ta. jọba ẹni òbí sẹ́ńtẹ̀ sẹ́ńtẹ̀ ẹni ó yà wọ ọmọ ní ọkùnrin èèyàn máa rẹ èyí ẹ máa ranjú na tọ́ba ní wọ́n mọ̀lẹ́ kan tẹ̀lé ọ lọ́ba ń dọ́gbọ́n wu ọmọ kan ó yí orí ẹ̀ ó yí kéde orí ẹ̀ báyìí ó yí bí mo ṣe yí tébù wọ́tà yé oníwò fúwo ìgbà bí nǹkan ìgbà fún bí ẹyọ kan pé bákan wọ́n wò kí ló wọ́n máa ọmọ ọmọ wò ẹ jí báyìí pé ó wò fún ọmọ Nàìjíríà níjọ́ mi tọ̀bá yẹ kọjá bí fọ̀tí gan ara fọ́ fọ̀tí díẹ̀ ìfáwọn ẹgbẹ́ pé ọwọ́ òkú wò mọ́ ọ̀fẹ́ kí màlẹ́ òkú wò lára rẹ̀ bá ọlọ́ba kí àwọn òbí wa wọn àtàwọn àfáà wa tí wọ́n tẹ̀lé wa sí tọ́lọ́ ọlọ́run ní kẹ́ ẹ máa ṣe báyìí zọ́ọ̀lìkà zèkà àlàó ìnáwùlọ́ ọ̀bìrùn bíbá yẹ̀sùn náà sẹ́ẹ̀rí bí kẹ́ ẹ ṣe nǹkan méjì bá a ẹrẹ ojúlẹ̀ ẹ̀sọ́ abẹ́ ẹ̀yìn ah bàbá mi ọlọ́run àbọ̀rúkẹ́ ọ̀tẹ́ bàbá mi sórí rẹ̀ wọ́n ní ọmọ obìnrin tó pọ̀ tí wọ́n wọlé ọkọ tí wọ́n ṣe sì náà rí tán sí wọlé ọkọ wà láàyè mo fọlọ́kùnrin akọ ni tọ́ra wọn ọkọ wọn lọ́sọ̀ bẹ́ẹ̀ fún wa àwọn bá wọn lórí tì í alátàwọn òbí ti wá rí pé wọ́n tẹ́lẹ̀ ọmọ tó wọlé ọkọ lórí ti ọlọ́pàá gbàlẹ́ ìṣẹ́jú bàbá mi wò ànábì lẹ́ńtọ́ bá rí ọmọ obìnrin méjì mọ́nà àlà járí àtẹ́yìn àtà tẹ́bùlù lọ́wọ́ àtọ́jọ́ ọ̀ka àwọn ọmọ yẹn wá bàlágà wọn wo ọlọ́ọ̀fẹ́mi náà ṣe o ọlọ́ọ̀dẹ́mi náà ò ní ṣe o ọlọ́ọ̀dẹ́mi mọ́jọ jẹ́ pẹ̀lú lásán làwọn náà kẹ́ni o ọlọ́ọ̀gbàdúrà tèmi náà o wà láì bàbá mi rí ó fò kọjá méjì sórí gbogbo bá ń sọ yìí àwọn ọmọ rẹ̀ lérí ọkọ̀ ògùn tó bá yá wọn àpèṣéètì ẹ̀ ìwọ̀sájà mi àjọ jẹ́ torí tọ́lọ́ ìwọ àwọn ní ìtẹ́ni kó lè mèlè níbo lè mèlè tí mo ti fi wáyà nàta yí ẹ̀ tàbí látòrí dẹ́fẹ̀ ah Allahu akbar lónìí ní ìsìn wà láìpẹ́ bàbá mi pọ̀ mo sì máa ń sọ fún pé wọ́n ti kú wàlá ìmọ̀ onífẹ̀ẹ́ wọn mo tàdó àkàrà dàrí lójú mo ṣe lánàá mo ṣe jẹta mo ṣe jẹ mo ṣe jẹ lójú mẹ́rin ó nà yà òwe kódà kí wọ́n tàdó àfọ oṣù àánú àwọn lọ́dún bá ń fi tàdó àfọ owó mùsùlùmí bí mo ṣe ń ṣe wá sí wọn bàlá dánú sàárẹ̀ ọlọ́mà kó fún ọ. ẹ̀yin òbí iṣẹ́ pẹ̀tẹ́ ṣe ò ẹ̀jẹ̀ tó kòyò iṣẹ́ pẹ̀tẹ́ ṣe ọlọ́run ní káwọn ọmọ yín ó ṣe nǹkan méjì kẹ́yìn bàbá ó ṣe nǹkan méjì kẹ́yìn ìyá ó ṣe nǹkan méjì kí nìkan méjèèjì ọ̀hún gọ́dùn lè bá fọ́ọ̀mù wà á dùn lè bá fọ́ọ̀mù. ẹrẹdúlẹ̀ ẹ̀sọ́ abẹ́ yìí ẹ má pèsè náà ọlọ́run níbẹ̀ yẹn lọ́ máa fọ̀ yín má yóò fọ̀ ẹ̀mí yín má ara yín má yóò fọ̀ your integrity and dignity ọmọlúwàbí gan yóò wọn à gbọlọmọ yìí ti lọ ṣe tàbí lágbólì ah ìbáṣù lágbólì sí wà láìwọ́n lè dí ẹ̀rù tó bá débi ọ̀rọ̀ omi ìjọ ní kéèsì wọn ká dọ́dọ̀ ọmọ ni wọ́n dọ́gbọ́n wó látàdí ẹ̀rù torí pé pásọ́tàsì rẹ̀ gan kò sí tẹ́sí yàtọ̀ sáwọn èèyàn lè fọ̀ ọmọ pé wọ́n lè kọ́ ọmọ obìnrin sí ọlọ́dọ̀ wọ́n mọ̀ pọ̀ ọmọ ẹgbọ́ ọmọ obìnrin olóbìnrin sì sì mẹ́rin kò ọmọ tọ́mọ kan

torí náà ẹja sọ ojú wa a wà lórí íńtánẹ̀tì à ń lo android phone ń lo smartphone à ń rè lọ a wà ní mọ́tò orí ọ̀kadà a wà nílé iṣẹ́ a wà nílé ìwé a wà nílé kí ẹ máa rẹ ojú lẹ̀ ẹ má máa wo omi tí ìṣẹ̀lẹ̀ sọ̀rọ̀ yìí afọ àníwà kọ́ ayàtà àkàyà ẹ̀rí sọ́ra tó lọ kùránjàta 24 bá kéré o pàtẹ́ẹ̀tì àǹfààní wàkọ́lá sallallahu alaihi wasallam ẹni ọlọ́run ọba ti fẹ́ràn ànábì wa sallallahu alaihi wasallam ànábì náà ní fàzínà láàyè ànọ́dọ̀ ayé ìlànà harọ́mọ̀ lọ ànábì sọ̀lá ó our two eyes dey commit illicit sexual act ojú wa náà máa ń fèsì kí wá lè ṣùlá ojú ìmọ̀ wo ìwòwò ìmọ̀ wo kéde o ọ̀pọ̀lọpọ̀ ẹni òbí tó wá ń kó bá wọn ọmọ ẹ̀dá ọmọ ẹni kéékèèké ọmọ àwọn ìwòwò lórí fóònù tẹ́yìn bá ti ẹ̀ parẹ́ tẹ́ fẹ́ pé generation ẹni máa fẹ̀rí àwọn ẹ̀yà kan ń bẹ lórí àwọn ẹ̀yà aládàáwò àwọn bàbá aládàáwò náà wà wọn àwọn eré burúkú ìnáwó wà máa lẹ́rìn ọmọ wọn náà wà jókòó lọ́mọ gbogbo ìwò gbogbo ládàrá dáì táwọn ọmọ náà bá ti wá wà láàrin ara wọn wọn mọ̀ máa pàtì àwọn ọmọ tí èèmọ̀ kí náà mà ti jẹ́ ọmọ lóṣìlẹ̀ kí náà mà ti jẹ́ ọmọ obìnrin kí náà mà ti jẹ́ ọmọ kí náà mà ti dolú ara àwọn ọmọ náà wà fẹ́ máa tíráì ìwà àtìmáì torí pé báwo ni wọ́n fún wọn wò nìyẹn ọtọla làwọn tí ó fi pè rẹ̀ fídíò ọmọ ọmọ wò gbogbo àwọn àtẹ̀wọ́ ìkàgbọ́ mẹ́rọ ọlọ́pàá ìta bá ń wò àdàbí o ìná òdìkẹ́ ọlọ́mọdà ní ojú o àáfà nífẹ̀ wá gbogbo a ń sọ yìí kankan kó istis náà wà àwọn nǹkan olóyẹ pé kálí èèyàn bá rí obè tí èsẹ̀ lẹ́tọ̀ ẹ̀ orí orí kankan lára ò ní jí àlọ́dọ́ ọlọ́wọ́ lẹ́sẹ̀ òun ni máa káàdà lè hájà tẹ́ ṣẹ̀rẹ̀ ìyá tẹ́ kànáàbọ́rí lè kọ́ pé wà kọ̀bí jẹ́mọ́ ẹgbẹ́ àti mo dé ìwé ìdí èsẹ̀ haramu tó bá ṣẹ̀rí àmú òun ni pé mọ fẹ́ fẹ́ yàwó àdìsí jábí rọ̀bí àlá ọbẹ̀ lórí àtàwọn àdìsí ni báwọn bí ọdún ọmọ pé sóò ní wò dáadáa torí pé nǹkan kan máa ń bẹ lórí àwọn obìnrin àǹsọ́rí ara àmàjínà o kọ́mọ̀dé jẹ́ ojú rẹ̀ tẹ́tẹ́ kúrúkù ǹjẹ́ ǹjẹ́ ẹ̀kẹ́ rẹ̀ wò dáadáa o àmì òun gorí orí ibi lọ òun dẹ̀ ní gbọ́dọ̀ òun dẹ̀ wo obìnrin yẹn dáadáa tó ti tó lọ́rùn òun dẹ̀ fẹ́ tọ́ẹ̀kù ọ̀fẹ́ fẹ́ omi ayé ti kó nìkan ọ̀fẹ́ kan máa gorí igi mẹ́wùlẹ̀ parẹ́ wọn ó lè bá ní ìkìlẹ̀ ọ̀nẹ́ kó tó sọ̀kalẹ̀ ó sì jẹ alábọ́tàrà káyífà tàbátí àdáyà kò ní nìkan ọ̀fẹ́ kan gorí igi mọ́ kí èèbá ṣe aládàáwò ọ̀fẹ́ fẹ́ ta ké ìwọ jẹ́ brọ́dá ẹmú ṣe kí síbà lọ lé wọn kí bàbá rẹ̀ ó pè wá pé àáfà ìlóhùn fẹ́ fi ọ ọya bóde tí bàbá rẹ̀ bá fi dípẹ́ tọ́mù òun lè fẹ́ ni ó sì wá dìde ọya bóde tọ́mù yẹn bá ń bójú torí àwọn tọ́mù wá sí bójú tí wọ́n àjẹ́ tí ìṣe kí ni o wọ́n àti ìlọ́lẹ̀ ọkọ̀ tọ́mù rẹ̀ bá rẹ̀ tọ́mù ẹ̀fẹ́ yóò ẹ̀dùn ni o ọkùnrin wá rí

máa bá ti lọ wà láìwé ẹ̀sìn ṣẹlẹ̀ rí tá a dá sọ́rọ̀ ọmọ ìyá wa kan ọmọ ìyá kan wò ó dẹ̀ ti gbojú kò dẹ̀ ti lọ́kọ̀ tí mo sọ ìdílé ní twenty years o torí pé ọmọ tẹ́ni yẹn gẹ́ bí ń sìn <laughs> ó ti wà fàìlọ́lé wọn ní wíkẹ̀ kílá àti farabalẹ̀ ẹgbẹ́ ìsì kààrà àjọ méje ọ̀dẹ́ ah, wọn ní aláìsí ọjọ́ ìgbòho ìwòsí láti wọn tó bá fi jọ méjì jọ mẹ́ta ọlọ́run ọ̀dà ẹ̀yìn òun dà kí ló ń kọ́ olóyún sí mẹ́ẹ̀ òun ti fẹ́ kúlẹ̀ sílé ayé ṣe rí lò yóò bá náà lè pé ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ òun ní kéde ẹ̀gbà ẹlẹ́gbà etí wọn fẹ́hùn lẹ́nìkan ó rí tí wọ́n fi kúlẹ̀ sí so ẹnìkan tí wọ́n rọ́ mo ti rọ́rọ̀ ẹ̀mẹ̀ kan tó ní pé tó wọ́n bá ṣe láwọn omi sábà fine inú máa bí òun ni pé sábà pupa tó wọ́n láìkí ọ̀rọ̀ tó pupa pé wọ́n máa rí bí aràn lójú wọn àrí bí ó ní sábà rí bí màlẹ́ bí ibà ẹ̀ pé tó ní wọ́n máa ń fẹ́ bàbá owó ọ̀n láìkí ọmọ pupa pé wà láìwò òní fọmọ pupa nígbà tó fẹ́yàwó lóòótọ́ ọmọ dúdú náà ló jẹ́ mo sì mọ ọ̀rẹ́ ẹ̀ nígbà tó bá ní ọ̀sùn lọ́rin afáfá àwọn sísá àrùn gbà náà ló ló wọ̀ láìkí wọn ó wá kọ́ bá òkè Ala àlàyé òun láìkè tó bá pupa tó ní bí ọmọ bí ọmọ ẹ̀ ọ̀rẹ́ dáadáa ìjọba o wà láyé ní àwàdà bá ṣe ti sísà kan na àwọn sísà wà nílẹ̀ lọ́dún nígbà náà téèyàn bá já mi ru mss kọ́lọ̀ là ń gbé yóò lè fọ́ ti gan àìmọ́ máa ọlọ́dẹ pàtàkì sọ àwọn kan ní ìṣúdó ní wọ́n tó pè ní mo wọ́n lọ lẹ́yìn over twenty years nígbà bá ń jẹ tọ́kì tẹ́ ń jẹ sékè tẹ́ ń lọ ájú tẹ́ ń lọ múra ẹ̀jẹ̀ rántí wa nígbà bá wá ní ìṣù ẹ̀rẹ̀ rántí àwọn ata jẹ́ ìṣù máa láàrin sí o asábà àwọn tó dá sí náà ọlọ́ àwọn ọgbà náírà kan nítorí kí wọ́n fẹ́ fàyọ́ bẹ́ẹ̀ àbá ọ̀rẹ́ wa yẹn ní ọmọ pupa ló bẹ́ẹ̀ fẹ́ wà láì ọmọ pupa lọ́sẹ̀ wọ́n jọ wà papọ̀ lónìí tí wọ́n jọ ń lo láìfà lálùbáríkà mo sì mọ̀ ọ̀rẹ́ wa tó ní ẹni tó ga lòun fẹ́ fẹ́ àbá àbúràmọ́ ẹni ẹ̀zọ́rí àpọ́nlé ìwọ̀n kò lé sí ọ tó bá yá lè wọ́n tó lè quality kò sí ìyí ọjọ́ ọmọ òkè ẹ̀sìn máa fẹ́ kó ti áfúrà ní bí wọ́n ti akọ́kọ́ ti pé wọ́n ti jẹ́ áfíìs wọ́n ti kó náà jẹ́ áfíìsọ̀ ẹlòmí òdìrí kí lọ́kàn mi bá sọ àníkọ́ bá ti dé sífà tó ń lò dáàbò ọmọ màdọ́lọ̀ fi dálẹ̀ ayé lọ ọ̀rẹ́ wa tí wọ́n sọ èèyàn pupa lò ń ṣùgbọ́n gbogbo àwọn nǹkan yìí tó ọba fẹ́ omi ó lè fẹ́ kí ni o ó lè fi ojú fọ kálọ́bà tí lò nìkan kádẹ̀ yóò ti máa lò nìkan omi tó fi máa dọ́gbọ́n fásórí igi kọ máa jábọ́ kí wọ́n lókè bá ti ìsìn tàbí bẹ́ẹ̀ kọ̀ wọ́yá òsáàsù kan lọ́mọ́ kéwú àwọn èdè tí ló ń fọ́múlà mẹ́rin mi ìfẹ́ pé wọ́n pọ̀ kí lọ́fà ọmọ jẹ́ pé kan ò ní lọ́ọ̀bù ìkejì àwọn àfáà ní túmọ̀ tá a máa ń lò máa ìwọ lọ fẹ́ fẹ́ ìyàwó ẹ tó ti fẹ́ fẹ́ òun ìmọ̀ pé wọ́n lọ fẹ́ fún un sísá kiri ẹwà ẹ bá ń ra pé ọ̀tà lọ́ọ̀kan bó ṣe wà ìsọfúnṣe pé dọ́gbọ́n nígbà tó dé ẹ bá kó sínú òkè ń bẹ òkú tó fẹ́ ń bẹ̀rẹ̀ wọn lọ́dọ̀ bá wọ́n ẹgbẹ́ kìrìsáàsù rẹ̀ nìdí jẹ́ òfin kọ́ bá kó ọba tó ńlá bọ̀sínà fún ọ̀rẹ́ mi mo ti àwọn ọmọlá èmi àtọ̀rẹ́ ti jókòó ta bó ṣe tó ń pọ̀ owó bó ṣe ń rí o ṣé rìn rẹ̀ balance ṣé kí n ṣe bóni kí ilẹ̀ ọ̀rẹ́ wa tó lọ́gbẹ́ wò sọ́ńtọ́fẹ̀lẹ̀ nígbà wa ya sọ

ẹni ìbá àjàpọ̀jú gan títẹ̀bí ìlà lọ́rọ́ ni ọlọ́gbà pùtẹ́ǹdè tí ó bẹ̀rẹ̀ tó ọmọ sọ̀rọ̀ sí pé ṣe bá ṣe pé mo fẹ́ nítorí tọ́lọ́ ṣé wọ́n ẹ̀yà afọ́jú òkò báyìí lè bá wá fẹ́ ṣe bá ní òkò ìwọ̀n ló la ní ní òkò tó fi ìwọ ló ní pé ó ti dá ọ̀rọ̀ pọ̀rọ̀bọ̀ ni ó sì lẹ̀ palọ̀ wá ṣé bá ní owó tó rìn bọ̀ ṣébi tó fi rìn bọ̀ orí pọ̀rọ̀bọ̀ ni pé ọbẹ̀ tó ráìsì fifty kilogram lọ́dọ̀ mẹ́rin torí bẹ̀ ṣẹ̀rí ọ̀fẹ́ kílé ọmọ ẹṣẹ́ kéde o ọ̀fẹ́ kílé ọ̀dà irú àárín àáfà ní pé èèyàn bá wù kìí fi haram ṣẹ́rí báwọn àáfà wá ń yọ istis náà exceptions bákan náà wà tọ́bí àwọn tó bá jẹ́ dókítà àwọn tó bá jẹ́ kílàfẹ́ tẹ́ ọmọ àwọn tó jẹ́ kílàfẹ́ ó dókítà so ráwọn tó bá jẹ́ dókítà náà wọ́n máa ń wo obìnrin kí èsẹ̀ lẹ́tọ̀ọ́ ṣùgbọ́n èmi ti bákan náà àwọn ìyàwó tó jẹ́ dókítà sọ̀rọ̀ ó ní àìdílì ẹ̀ ń bá jẹ́ pé trained doctor pé tí èbá ti pé ṣùgbọ́n mo pé nínú ẹ́tíìsì àwọn nínú ẹ̀kọ́ tá kọ́ àwọn ọmọṣẹ́ tọ́jọmọṣẹ́ medicine health àlàáfíà àwọn táwọn fẹ́ tọ́jú ìlọ́wọ́nà pàtàkì táwọn olùkéni lọ́wọ́ ju ẹ̀wà rẹ̀ lọ. ṣùgbọ́n torí pé kò fẹ́ nìkan kan wálé ẹlòmíì ẹjọ́ pàpàrà rẹ̀ ọ̀yà yóò sì tún máa bàtà níbi àdòdì àdókòtò yóò lẹ́ pàrà rẹ̀ ọ̀yà adùn ara tiẹ̀ yẹ ní ọ̀rọ̀ kí ni ọ̀rọ̀ sí adùn ara rẹ̀ kí ni ọ̀rọ̀ sí adùn ara rẹ̀ ní gbogbo tó wájá sí wípé dókítà fọ́fẹ́ omi mo ti ṣàlàyé náà kọjá ní àwọn fúgámù tó bá ṣe níbi náà tó o jẹ́ obìnrin tó kọ́ àbí lọ́ọ̀rù tó jẹ́ pé tó ń pe ọmọ wa lómi àbúrò wa lómi ìyàwó wa màmá wa tá a bá lómi tó lè tọ́jú wọn obìnrin lọ́dà o kọ́kọ́ ṣùgbọ́n nílẹ̀ ẹ̀wà yìí àpàrọ̀ àwọn gbogbo ẹ̀yọ́ ọmọ wa yìí náà ẹ̀ ẹjọ́ láti rọ́ọ̀kì mẹ́sìn yọ kàfíìsì kẹ́mísì bàọ́lọ́jì máa ń àkàpọ̀ lórí tó fi ní rìsọ́ọ̀tì ìwọ náà padà wà máa wúlò tó bá jẹ́ pẹ́lẹ́ à 500 níwọ náà tọ́jú kó tó ń kú láyé ọ̀là wọn níbi kọ́kọ̀ náà máa rí gbogbo ìrọ̀wọ́ wọn a níbi àwọn ọmọ wa tí wọ́n lọ sí mẹ́sìn àwọn ọmọ wa obẹ̀ wà láyà ní ìlú wọn tí wọ́n lọ ṣe nọ́ọ̀sì tí wọ́n lọ ṣe àwọn health related courses. a níbi ẹ̀ o a bẹ̀jẹ̀ fún yín wọn pé ẹ̀yin fẹ́ wúlò fún mà ní o ẹ mọ̀ ìjẹ́ kẹ́kẹ́ tó báwọn dókítà máa ń lówó lọ́sẹ̀ nílẹ̀ ní áfíríkì wà láì tẹ́yìn bá kó dọ́kítà ọgọ́rùn-ún nínú tèmi máa gbogbo àwọn dókítà tó mọ̀ wọ́n bàbá ẹmọ́jẹ̀ wàlẹ̀ ìjà wà fún èdè tí ẹmọ́ dọ́kọ̀ òwò tó jẹ́ kọ́ parí mẹ́tì olọ́dún méje wàlẹ̀ lè bá àwọn tí mo mọ̀ mi ìfẹ́ ẹ̀mẹ́ tó jẹ́ pé olùsù tí má bọ́ lọ́pọ̀ òye ó lè mọ́jẹ̀ Dangote ó lè mọ́jẹ̀ bá áfíríkì nínú àwọn tí láìpẹ́ wọn máa wà pọ̀pọ̀ tó ní àwọn sẹ́ni dọ́kọ̀ wọn wà pẹ̀ àwọn lọ́yà wọn wà pẹ̀ sẹ́ńpẹ́ tí wọ́n bá wọn máa ń tọrọ tẹ́ẹ̀kẹ́ ìṣẹ̀lẹ̀ ayé wọn lọ ọwọ́ tí ọjọ́ bẹ́ẹ̀ ti láàrin twenty years ọmọ wa kí ìlú kàkà sí àwọn jẹ́ sísà láàrin twenty years àtàkádà láti wá tẹ́yẹ̀ lè má nílẹ̀ ṣùgbọ́n wọn kàn ti fi bá sísà náà o àrínú àwọn òbí náà tí yọba tíkẹ́ẹ̀tì àjù yọba ṣùgbọ́n abẹ́ náà ọlọ́run jẹ́ káwa náà Sẹ́ẹ̀rí kálukú wa, a níbi àwọn ọmọ wa torí kán lè wúlò fún mà. Àwọn abáwà jẹ́ tífà ní ìsìn, àwọn wúlò fún àwọn ọmọ ní àǹkọ́ wọn náà. A níbi àwọn àtúfà náà, àwọn tí wọ́n fẹ́ education. A níbi àwọn tí wọ́n fẹ́ education bẹ́ẹ̀ yọ ọmọ yìí. Lẹ́yìn rẹ̀ pé you want to educate us, ẹ fẹ́ fún ayé ṣe. A níbi àwọn dọ́kítọ́ọ̀tì náà, wọ́n fẹ́ tún ètò àlàáfíà wa mùsùlùmí ṣe. At the same time, òṣìṣẹ́ pé wọ́n kẹ̀ máa wo tá a bá wá ráwọn dọ́kítọ̀ ọkùnrin àròlé tó tó ọkùnrin lọ́wọ́ fẹ́ tọ́jú ìyàwó wa bábùdó wa ọmọ wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó lè wo obìnrin o kọ́mọ ní àtàkùn ẹgbẹ́ wo ni ó là fẹ́ ọba rà mọ́ òun kàn án àánú ẹ̀ ń bèbè àárẹ̀ ní ọmọ dọ́kítọ̀ yìí wọ òfin tó burú bẹ̀ wọ sórí àbí òbí bákan náà wà ní rọ́mọ̀ kàtàlì kàlálẹ́ àáfà ní gbogbo tá a wá sọ lókè fọ́pọ̀ yìí ni ní gbogbo náà kọ́ máa wọ ọmọ àtẹ́yìn ìyàwó wa náà ẹ̀yin ọmọ wa lóde ẹ̀yin àbúrò wa lóde ẹ̀yin náà gbọ́dọ̀ wọ ọlọ́mọ oníṣòṣò nìyà gbogbo àwọn ọmọ ẹ̀ńtá máa ń sí òòrùn lẹ̀ tẹ́yìn náà wò àràmù ní tẹ́yìn náà bó ti jáde àkópa wa ká máa wo omi gbogbo ọmọ ẹ̀ńtá bá jẹ́ ìwọ ní káàkiri kiri ẹ má wọ sọra ẹrẹ didi nínà lẹ kọ́mọ jẹ pé ṣàìtọ́ ti kéde o yọ mu lé wọ̀ omi kẹ́mi náà máa wọ ọmọ àjòjò ní wíwò tó mú àtẹ̀wò wà ní àṣìṣúrò ah, àbáyé tó bá ti lè wà lẹ́yìn náà ní ọba tó à ah, mo gbádùn àbáyé àbáyé ọlọ́dún àbáyé ń ká ayé aya one aya thirty one sọ́rọ́tù lóòrù náà mú wálẹ̀ ẹ̀kan yẹn Quran chapter twenty four verse thirty ọlọ́run ti bá wọ ọmọ yẹn sọ̀rọ̀ aya kan wá tẹ̀lé aya thirty one ó fi bá wọn obìnrin sọ̀rọ̀ ọlọ́run wà fún ìlú mọ̀mínà ìrẹ́ ànábì sọ́lọ̀ bá àlọ́ sálà ìrẹ́ ànábì bá ní sọ fún gbogbo àwọn obìnrin mọ̀mínà náà. àtẹ̀lẹ́ ẹ̀kẹ́ máa fẹ́ tún mú mi mo ní àwọn olórí ilé lékele o lọ́kùnrin àbẹ̀rẹ̀ tó tó tún mi níbi náà bá ní sọ fáwọn olórí ilé lóde torí mú mi náà lólórí ilé lóde ọlọ́run tó gbogbo àwọn ìyàwó wa àwọn ọmọ wa àwọn àbúrò wa wọ́n o tẹ́rí ẹ bá ilé òun ni

àfọ́ àti wọ́n mú mọ́sálà mi wá mọ́sálà tí mo yanjú láyé ìjọ Allahu Akbar nígbà táwọn yunifásitì lọ mọ́sálà alámúlọ́dún làhásán ilé gbàgbé ẹ̀ láyé yúni lọ́rin mo ti kọ́ mo ti kọ́ ka ọ̀rọ̀ lórí ẹ̀rí láyé alámúlọ́dún alhassan àwọn ọkùnrin kan bẹ tó jẹ́ pé wọ́n fáìn débi wà láì wọ́n fáìn ibẹ̀ ládé yìí àbá ní èèwọ̀ náà lọ jẹ́ anọ́bọ̀rì ìlànà amúrọ̀dọ̀là hasan bí ṣáàlà kéèyàn àwọn ọkùnrin kan bẹ̀rẹ̀ ní bọ́lá ti dá wọn bẹ̀rẹ̀ máa jọ omi tẹ́bù aláìsàn bá wò láì wọ́n máa jọ ọlọ́run irú ẹ̀ ló lídìí àwọn kan sí lesbianism homosexuality àbá ní ọkùnrin tó bá já ọwọ́ afẹ́ jọ omi wọ́n ní kí ló máa ń fà bíi kọkùnrin ọfà ọmọ sẹgbọlọ ti dá wa ọkùnrin tí ọba fà ọmọ ọkùnrin máa ṣe kí ni o ibù bọlọ ti dá àwọn ọkùnrin kan yóò máa ń wé pọ yóò lù ú kúrú báyìí èmi náà sì yóò máa ní ọkọ ṣùgbọ́n mo sì ní díẹ̀ ó ń fèkí ló pẹ̀lú ní tàbá àbùdó bá ti tàwa lẹ́yìn wàhálà ìlú mi ọ̀gbà èèyàn náà lè gbóò ní bàkẹ́tì ọgbà kan wọn ni kí n bá tẹ láwọn tó jẹ ọgbà níbi àwọn àbùbá ti jáde lékè yìí náà mi máa ń dọ̀ wà láì tó mi máa ń dọ̀ kí n ráwọn yẹn fẹ́ jẹ ọgbà súnẹ̀ kí èsì ọgbà gáì fọláwọn gáì náà ti ọgbà ẹlẹ́ o jẹ́wọ́ ẹ̀kọ́ tí mo sọ yé ṣùgbọ́n ọlọ́run tó ti jẹ ọgbà tó pọ̀ wọn bí bàbá yẹn káwọ̀ ọ̀tá ọlọ́run oríire káwọ̀ sáwọ̀ owó kí múnà sí kí oríire kí wà ní òde bẹ́ẹ̀ wà láìpẹ́ bá wà bí kan tí múnà sí kí bá wà bẹ́ẹ̀ tó bá dìkẹ́ ní bá ní bá ní bẹ̀rẹ̀ lè ló já àdámà lọ́wọ́ ẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ́ súnà ọmọ ẹgbẹ́ ọgbà ọmọ náà bí kiri àtàwọn kẹfẹ́ jẹ́mọ́ tẹ́ wá ní àlàáfúrọ́yò làhàfà àwọn ọmọ ẹgbẹ́ ọmọ òkun wọn lé wà pọ̀ ọba kan fáwọn yóò tẹ̀ ìjọ omi àwọn àfáà ní ìhun àwọn afá àjọ ọkọ̀ ẹ̀ka ká mọ̀ wúlò ọkùnrin yẹn púpọ̀ tẹ́ àlàáfì ní kọ́kù ló wọ ṣùgbẹ́ wá ní kọ́kù kan ọlọ́kùn lẹ́wà pọ̀ ó tọ́ wá fáwọn tẹ́ bá ti wá wò lọ́ọ̀fẹ́ kàbí ìgbà tẹ́ wo obìnrin wọn lára pọ̀ tó ní kẹ́ ẹ̀ jàmọ́ tí àwọn afáàkù wọ́n ní àràmù ní kẹ́ẹ̀mọ́ wò ní ṣáháwà pẹ̀lú èròǹgbà àdùn sex love so ẹ pé lọ́mú thinking ẹ mọ̀ wá ronú ohun tí ọ̀dà wọ́n ní ká sọ láǹtẹ̀. bákan náà wàyú rọ́mù wọ́n tún délé wọ̀ nọ́bọ̀mù rọ́júlì ìlà áwọ́rọ́jù rọ́júlì wàlùmọ́rà ìlà áwọ́rọ́jù rọ́júlì èèwọ̀ fún ni kọ́pù ni wọ́n máa wo ìwò ọkùnrin àti kóbìnrin náà máa wo ìwò obìnrin káwa torí pọ́ ẹgbẹ́ wọn táwọn ọmọ káwa ṣe gbà bí wọn ló tẹ̀ ọkùnrin méjì mẹ́ta wọ́n máa wẹ̀ papọ̀ ní òòrùn haramu dẹ̀fẹ́yìn méjì mẹ́ta bá jẹ́ pé ẹjọ́ pé ó sẹ́rì ẹfẹ́ múra má máa síbi ọwọ́ àárín ìtàn rẹ̀ méjèèjì ilẹ̀ fáwọn ọmọ ìlú ìtọ́lọ́wà lókè ìdodo sókè àti ìsàlẹ̀ orókún wálẹ̀ wọ́n lè rí torí pé bá àbá sọ́ra ibi lẹ́síánìsìmù kankan ti bẹ̀rẹ̀ rè nígbà tó bá rí ohun ọ̀rọ̀ ẹgbẹ́ rẹ̀ àwọn kan dẹ̀ bẹ àìsàn bẹ lára wọn ara wọn bàbá gbé kẹ̀kẹ́ yọba tó mọ́ ọmọya tọkùn ìkóbi àtòbí kọ́ bá ń bẹ ládàradà àbá àlọ́kùnrin ọ̀gbọ́dọ̀ wọn wo ìwọ ọmọ ẹ̀ bẹ́ẹ̀ náà ló ní ọgbọ́dọ̀ máa wo ìhòhò pé o wà kúrò àwòrán tó láàyè júùsù nọ́bọ̀rù ilé á láàyè júùsù mọ́sùhà wà láwọn wà lọ́yọ̀ áyì àbá ní gbogbo ìhòhò lékẹ́tẹ̀ tí ọ̀bá ti tọ́ka wò ó ọ̀tọ̀ka tó mọ̀ fọ́n gbọ́mọ ní àbáká àti mú àbí tó mọ̀ fọ́n ka ọmọ olè lójú àná àtẹ́wò ní o àfà ní gbogbo ìhòòhò tí ọ̀bà lẹ́tọ̀ọ́ ká máa wò ó kọ̀ lẹ́tọ̀ọ́ ká ṣe kéde ká fọwọ́ tọ́ra tẹ̀wò ìbá àtẹ̀pá lo ákájì àbá lo glọ́ọ̀bù ọ̀dà rárá sẹ́ni gbogbo àwọn ẹ̀kọ́ táwọn àmọ́ àǹsọ ọmọ wa yìí ẹni bá dánwò bá kàn òun ní àkùnṣe ìṣẹ̀lẹ̀ àti wà àbá wa ní sẹ́ẹ̀rì wà ní tàlá òun ṣàìfọ́ ìbáàbù máa yẹ fàágùn nàbẹ́nà nọ́dọ́nù ìlàsúwárí tìlìmọ̀jàlá wà mọ̀ṣá àdáṣe àfúlà bẹ̀rùjà tí a nà á lẹ́sà àkìkìyà agbẹ́rànlọ́ báyìí àbá ní ara bí tí àwọn èèyàn ní tẹ́sù ti ń bá wọn ṣeré èsù pọpọlọ wọn ṣeré wọn bá wọn ṣeré òun ni wípé wọ́n máa wo àwọn àwòrán oní òògùn tàbí social media níjọba àfa àkọsíra yìí àfa àwọn àlùmọ́nà jì ní pé mọ́mọ́ kan ti jẹ́ mọ́ àràmọ́ tìlẹ̀ ẹ̀sìn yóò ti lé ní ẹ̀sìn yìí à ọ̀rọ̀ social media ò tí pọ̀ báyìí ẹ̀ẹ́dẹ́gbẹ̀wé ìdásímọ̀ fún ìwé torí yẹn lọ fọ́mọ̀ ẹ̀dẹ̀dẹ̀ bàbá nínú fọ́mọ̀ gbà tí wọ́n kọ síra yìí wọ́n lára bí táwọn bíi ti kó sínú pápẹ́ èṣù wọ́n mọ̀ wá wo àwọn àwòrán òòrùn nínú magazines nínú newspapers àti nínú fíìmù wọ́n wà ní àà lẹ́sà àkèké yàtà àkèké pé wọ́n pàápàá náà ṣe ordinary pictures ordinary images àbá ní owó picture owó ilé ju àdánwò ni o wàjá nínú ìmọ̀sádà wà ìdárọ́tù ṣàwá ti ara wà kó lálùlù àwọn bá ti fẹ́ rí ẹni tí bá wo àwọn àwòrán àdàlàdà ìgbà ìjọba tí kò mẹ́rin lórí o lè rí bíìsì àpọ̀ tí ó lè rí sùpá ibi ó ti wo àwọn wípé aburú lọ́wọ́ àbẹ́ aburú nìkan tó wá kọ́ a máa ṣe ìfàárọ̀tù ṣáwà yóò fà kọjá sí pé a máa fa kí fẹ́ṣúwà ọmọ lòkè yóò máa fa kí adùn ara kéèyàn máa fìdí adùn lára àwòrán níwò fíìmù níwò fídíò ara rẹ̀ wà lára rẹ̀ ṣe máa mú tó lè ká bá kọjá lójú ayé lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lójú wo láta ó lè bá ṣe sí. àbá àlẹ́ nǹkan bá jẹ́ kọ́ máa ń kí lọ ó kílẹ̀ àpè gbogbo àwọn àwòrán ìjẹ aburú tó ń fà ó yanjú tí ò lù rárá eléyìí ni wọn bá ń fàáfà wa kọ nípa ká máa wo obìnrin àbí gómìnà náà máa wọ ọkùnrin àbí ká máa wo ìwò ara wa àbí tọpọ ní ìfẹ́ àáfà àti gbogbo ilé ìka ṣọ́ra